له دعوة الحق والذين يدعون من دونه لا يستجيبون لهم لا يستجيبون لهم بشيء إلا كباسط كفيه إلى الماء ليبلغ غفار ليبلغ فهو ما هو ببالغه وما دعاء الكافرين إلا في ضلال èyí ni ètò yín ètò wa ìpè òdodo tí ó máa dé sí etí ìgbọ̀nyín ní ìkànnì yìí one oh seven dot nine fm ní déédéé aago mẹ́fà ìrọ̀lẹ́ sí aago mẹ́fà àbọ̀ tí bàbá wa àgbàṣàmùsì dín ní ṣítù tí a mọ̀ sí bàbá ẹlẹ́jà ṣe olùgbọ̀wọ́ rẹ̀ pé kí ẹ̀sùn rẹ̀ ló máa bá bàbá wọn ṣètò ṣótáyọ̀ tí a mọ̀ sí bàbá ẹlẹ́rọ lábúlé séríkì ògbómákí àwọn alfáà wa tí wọ́n máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ náà fún wa àwọn náà al-imam dr ishaq abbalore muhammad al-awwal hafizahullahu wa ra'ahu tí wọ́n jẹ́ imam ثم الصلاة والسلام على المبعوث رحمة للعالمين وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا لا يقف إلي تيادف الله سبحانه وتعالى ترى عليكم ولا رفوان محمد صلى الله عليه وسلم أنبي الله وبالكم يا نوري وشفوا الصحابة ọ̀bẹ̀ ọlọ́run ọ̀lẹ́kùn àgbáyé ẹ̀sìn àti gbèsè ayé rọrùn àti ríkù halal kọlọ̀kọ́jọ kò fi ṣèkẹ́ fún wa akẹ́rẹ́wà kábọ̀ lónìí sórí ètò ètò yín ìpè òdodo ọ̀bẹ̀ ọlọ́run bá kójọ kó bá san olùgbọ̀wé ètò yìí ní ẹ̀sùn dáadáa ẹ̀kún dáadáa ilé irun wọn náà ti mọ́rún tí wọ́n lè ṣe tọ́lọ̀ nǹkan tó pọ̀ sí lọ́wọ́ wọn bí èèyàn ṣe máa rí nígbà tọ́lá bá pọ̀ èèyàn ti mọ̀ nígbà tọ́lá ṣe ìwà bákan àbí ọlọ́run tó ti wà ńlẹ̀ iná ọlọ́májọ bàjẹ́ láíláí àlékún ẹ̀ ọlọ́njọba ṣe fún wọn ọgbẹ̀yìn tó wọn náà kọ́ náà máa fi ń tó ní ṣe tọ́lọ́run ṣùgbọ́n tí tó ní òtẹ́ tí tó ń fara ara rẹ̀ náà ń bèlè kó wá náwó síta àbí kó máa gbèrò ó báyìí kalẹ̀ pé fi ṣètò nìṣó gbogbo ẹni tó náà ní adára bí ọlọ́jọ́ má ṣàbà ṣàlékún rí tó halálì fún kó wá gbogbo àwọn wá ní sáàtì náà ní wọn lára tó jò wọn tí ó dejò tí wọ́n lè fọwọ́ sí láti mú jáde àbí kó jọ wa ṣàánú wọn náà kó rọ̀ wọn lọ́kàn kó jẹ́ kí wọ́n mọ̀ wípé nǹkan sáyé kéèyàn yọ tọ́lọ́run bá nínú ẹ̀kọ́ tó fi tó ni lónìí à ń tẹ̀síwájú mi tá a bá dánilẹ́kọ̀ọ́ adé ní àná Rípò ní iná ni Ramadan wá di ogún 20 ní tí a ti fi wà nínú wíwọlé fún àtìkáf. Ó ń lọ díẹ̀díẹ̀ náà rí. Àwa gbọ́dọ̀ tún wá fi mẹ́wàá gbẹ̀yìn yìí, jẹ́ mẹ́sàn gbẹ̀yìn. Ìkánni méjèèjì náà ni. Àwa ò tiẹ̀ ní sọ ní pàtó, àtúbẹ̀ ká sọ ń pàtó, ń gbójẹ́ pàwọn ẹni rẹ̀ tàná lálá ń kọpí. Tí a bá rẹ̀ ń kọpí àwọn ẹni rẹ̀ àfikún ṣèṣe rẹ̀ torí ẹ̀ la ṣe nílè sọ ní pàtó pé ọjọ́ jùmọ̀ tó ń bọ̀ lọ́dún àbọ́jọ́ àlàmísì tó ń bọ̀ lọ́dún kàlà ṣùgbọ́n àmọ́ pé kan nínú méjèèjì yìí náà ni inú kí ààrẹ wa jẹ́ 29 àlékẹ́kọ́ jẹ́ 30 tó bá jẹ́ pọ́jọ́ mẹ́sàn-án ló kù múra sí i tó bá dẹ̀ jọjọ́ mẹ́wàá náà ló kù tàṣẹ̀fẹ́ gbà wọn náà tẹra mọ́ má fi kankan nínú ẹ̀ ṣeré ṣáà nípa lẹ̀mọ́ pé àní gbẹ̀yìn yìí iṣẹ́ méjì sí wa lọ́wọ́ ẹni ìwọlẹ̀ àkọ́kọ́ ìwọlẹ̀ lẹ́ẹ̀kejì iṣẹ́ tójú mama ilẹ̀ ìtàǹgbà rẹ̀ nínú ẹ̀ ẹlẹ́ẹ̀kejì ó náà ní iṣẹ́ tóru ilẹ̀ ìtàfẹ́ fi ṣe àìsùn ìtànàbí sallallahu alaihi wasallam ń sọ méjèèjì náà pẹ̀lú hadith wípé man qama ramadana imana wa ihtisaba غفر له ما تقدم ما تقدم من ذنبه انا bẹ̀rẹ̀ ni tó bá gbààwẹ̀ Ramadan pẹ̀lú iman tó dẹ̀ gbà lẹ́ni tó ń ro kan ládá lọ́dọ̀ Ọlọ́run pé torí t'Ọlọ́run ni mo fi gbogbo tó ti ṣẹ̀ṣẹ́ ilẹ́sẹ̀ anábì sàlàsàlà ní ọlọ́run àforí rẹ̀ jí bákanáà hadithu mi náà tuntun wá lórí ti òru mẹ́wàá gbẹ̀yìn tí òru ńlá kan wà nínú rẹ̀ anábì ni man qama laylatal qadri imana wa ihtisaban ghufira lahu ma taqaddama min dhanbihi ẹni tọ́lọ̀ ń bá fi ṣe kò ń gẹ òru torí ìdí èyà fi kamọ́ra kamọ́ra ẹnu mẹ́wàá gbẹ̀yìn kájẹ́ gbìyànjú kájẹ́ kó yẹ pé inú ilé ọlọ́run ọba láti la farasí lẹ́ntọ́nà ọba ní kó rọrùn fún láti ṣe i'tikaf lakana ahsan eléyẹ ọba tó fi dọ́gba púpọ̀ tọ́nà ọba ní kígbà láàyè rẹ̀ wà ṣùgbọ́n tí ọba sí náà ìbìjọ́ tó ní kálukú yanjú mas'ala kan iná masáìlú ilé tó ń já ara yìí aṣàlàyé kan fún alánà látàrí ìmájígbádagbọ̀n kákàkiri masajid láti lọ ṣe àtìká ìtàwọn èèyàn máa ń travel láti bí lọ èkó láti èkó lọ ìlọrin láti ìlọrin lọ sí òṣogbo lọ sí ògbógbó oríṣiríṣi àwọn ìlú káàkiri ẹlòmílẹ̀ kúrò wọlé ló gbọ́mọ̀ṣọ́ lóun fẹ́ lọ ẹlòmílẹ̀ lábújá ẹlòmílẹ̀ ní kánò mọ́sálásí kan wà ń bè kan ibẹ̀ ti fẹ́ lọ ṣe àtìká ọwọ́ ọ̀ lẹ́tọ́ àti kúrò nínú ìlú ẹ máa káàkiri àti ṣàlàyé lè àti yànnàná rẹ̀ ṣùgbọ́n mọ́sára mi tún wá wà lẹ̀ tó ń sábà máa ń dá ìrégbélẹ̀ lọ́dọ̀ àwọn èèyàn lọ́dọọdún tá a bùkátà ká yanjú ẹ̀ lọ́dún yìí kó tún kérègbè yẹn kúrò ńlẹ̀ ò tó gẹ́ ìjà lè ṣe itikaf láwọn mọ̀sájìdò ìyẹn ni Masjidil Haram bákanáà àtẹ́lẹ̀ tó ní Madina bákanáà àtẹ́lẹ̀ tó ní Jerusalem لا تشد الرحال إلا إلى ثلاثة مساجد Àbí ni ẹ má dìgbà dàgbọ̀n pẹ́fẹ́ lọ ṣe ẹ́ ti ká fún dé àwọn mọ́sálásí kan, ọya fi mọ́sálásí mẹ́ta yìí. Al-Masjidul Haram. Àkọ́kọ́ ọ̀nà ni Masjidul Haram tó wà ní Makka. ومسجدي هذا والمسجد الأقصى حديث لي náà ni ta tún fẹ́ fi tún àlàyé kan ṣe lónìí àgbóyà àwọn èèyàn kan lórí hadith ni wípé èèyàn gbọ́dọ̀ sọ pé òun fẹ́ lọ ṣe i'tikaf lẹ́yìn àwọn àyè mẹ́tẹ̀ẹ̀ta ìtorípọ́ ní ká má dìgbà dàgbọ̀n lọ sí ṣe ní àjò lọ sí mọ́sídì kan ọwá fẹ́ sí ọ̀nà náà ẹ̀ wípé àwọn àyè yìí pẹ̀lú àdé sòmí náà tọ́ni láàtíkáàfán tí ṣálọ́ bá ṣàlàyé bẹ̀ pé láàtíkáàfà ìlà fìlmọ̀sáàjìdé sàlàtà kò sí àtíkáàfà bí ìtàndì àfọwà kò sí ìfàbílì yamán radiyallahu ta'ala ní olórí àgbọ̀yẹ̀wọ̀ lórí hadith ife kò sí àtíkáàfà àwọn mọ̀sáàjì pẹ̀lú hadith àkọ́kọ́ ta kàí ṣé túnmọ̀ rẹ̀ ni wípé a lè ṣe ẹ̀tìkáàfù láwọn masájìdì kan jumhurul ulama majority àwọn scholars láwọn tí wọ́n pọ̀ rẹpẹtẹ ló ń kà láwọn olùmẹ̀sìn tí wọ́n ti rí kọjá lọ tó fi kàn àwọn àfáà mìíràn tí wọ́n tún wà lásìkò táwà yá àbáwọ̀ tí wọ́n lọ ní kò pẹ́ ni wọ́n gbà wípé a lè ṣe ẹ̀tìkáàfù ní àwọn masájìdì míì náà yàtọ̀ sí masájìdì mẹ́ta yẹn pẹ̀ntú hadith yẹn tó wà nù rẹ̀ nínú túnmọ̀ lágbọ́ yìí ni wípé ètò fi ń lọ́lá jù ìtìkáàfù tí ládàá rẹ̀ fi ń kún kẹ́kẹ́ jù bó ti jẹ́ pé ìrun tabakí nínú àmọ̀sájì nìyẹn náà èyí tó fi ń lọ́lá jù òun náà ni àwọn ọ̀run náà àmọ̀sájì mẹ́tẹ̀ẹ̀ta yẹn tí Mákà lọ́lá ju ti Màdínà lọ tí Màdínà tún wá lọ́lá ju ti Jerusalem lọ so eléyẹn ni bó ṣe wà nípele nípele wọ́n ní lọ́lá ni tí Ànábì ń sọ fún wa ń bẹ̀ẹ́ pé kò tí ìsẹ̀rẹ́ ti káàpù tó fi ń lọ́lá tó ìtìyàn bá rí ṣe níkan nínú àwà ìyẹn òun náà dẹ̀lẹ̀ rí fi wà lórí pé kò síbì kan nínú àwọn ààyè nínú àmọ̀sájìrì láyé tó yẹ tó lẹ́tọ̀ọ́ kádìgbàdàgbà dẹrù wa pé àlọ́ṣe ẹ̀tìkáàfù níbẹ̀ àfikàn nínú mẹ́tẹ̀ẹ̀ta yẹn ìtumọ̀ hadith méjèèjì yẹn nìyẹn torí ẹ̀ sáàni sí àwọn bá wá fẹ́ ṣe ẹ̀tìkáàfù láwọn mọ̀sájìdù míì ẹ̀tọ́ sáà mẹ́tẹ̀ẹ̀ta yẹn ó wọlé ó tọ́ nínú ṣẹ̀rẹ́ Islam ẹ̀rí táwọn olùmẹ̀sídẹ̀ mú wá ó náà ní wípé wọ́n ní gbàtọ́rọ̀ ọba ń bá wa sọ̀rọ̀ nínú alukur'an àwọn ilé ọlọ́run ọba àwọn ilé ọlọ́run ọlọ́wọ́ bá sọ ó ṣe tẹ́lákù rẹ̀ ní kòkò yádà rẹ̀ fáwọn ọlọ́mọkéw ó wá ní mọ́tílákù ní masajid gbogbo masajid lọ́rọ̀ yẹn kan tí wọ́n bá ti ń kírun jọmọ́ tí wọ́n ti ń kírun jama'a ẹlẹ́ jẹ́rí sọ́n àfádà tí mọ́sálásí wọ́n bá ti ń kírun jímọ̀ àtẹnu jama'a kagbọ́ ilé yé dáadáa kílẹ̀ yẹn wá jẹ́ ẹ̀sì kékeré fún àwọn àyàwà míì táwọn fẹ́ lè àlejò kódà táà ń gbọ́ pẹ̀wọ̀n àlòmí ń bà dáa ẹni tó bá gbọ́ wípò ṣe ẹ̀tìkáàfù nínú àmọ́sájìdò káàkiri àníṣẹ́ àmọ́sálásí ọkẹ̀ ah, ọ̀dá ọ̀tí lákínà ọ̀gáráìsì ẹ̀tìkáàfù àbí ọ̀tí ah, kòsìlù ok wọ́n tí wọ́n gárẹ́ ẹ̀sẹ̀ mọ́sánásí kọ́tọ́ àmì báyìí náà ọdùkọ́ sórí bídí à káà ní bídí àti wọ́n ṣe àwọn àdífì yẹn ló lọ ń kà ó kà kò gbọ́yé ó wá fi ń pàtàpàtà àwùjọ ẹ má máa bà dá àwọn èèyàn má ẹkúraró lónìí tí ò kó sínú bídí à kẹ farabalẹ̀ kẹ má lọ kó sínú ilé kókó ilé kókó ilé àlejò àti pè haram an bèèrè kuma wá lọ gbé àwọn ìdájọ́ lé àwọn olórí anábi sọ́lọ́sọ́lá ní halakal mutanatti'un halakal mutanatti'un halakal mutanatti'un ìṣọ́lá bá ní ìpanu ma ti dé bá òfó ma ti ṣẹlẹ̀ sẹ́ni náà kó má jẹ́mi kó má jẹ́yìn ìṣọ́lá bá sọ́lẹ̀ mẹ́ta àwọn tí kúrẹ́ pé ogun tó jẹ́ wọ̀ wọ́n ti sọ́ di ẹ̀tọ́ ẹ̀tọ́ jẹ́ tọ́ ọ̀tí sọ́ di ẹ̀wọ̀ ọwà lè sódì sódì fún àwọn èèyàn irú ilé ní ìsìn ẹbájá fún àwọn èèyàn pínpín látọ̀dọ̀ yìí húlùwà àṣẹ ohun tó bá fẹ́ tọ́lọ̀ bá gbà wá láàyè ilẹ̀ pé ká ṣe ẹ má dọ̀ yakọ̀ ẹ̀ fáwọn èèyàn ọ́nìdè ní mọ̀ fi pé ẹ̀yin fẹ́ kọ̀ndẹ́mù àwọn kan ẹ̀yin fẹ́ kọ̀ndẹ́mù sáńdì àwọn kan ẹ̀fẹ́ fẹ́ra ń hàn bí gbà tẹ́ pé ẹ̀yin gbẹ́sìn yé ju ọ́dàs lọ ohun tá ń pẹ̀lẹ̀ sí náà ṣàlàyé kọ́dà bá ṣe rọra yànnà náà níwọ̀n bá fẹ́rẹ́fẹ́ bá ṣe ń sọ iná táwọn bẹnu àtẹlibídíà ẹlẹ́mìnà pàápàá bá tún ṣe rọra ń fẹnu sọ ìta tún fàájú àkún gbogbo ìgbà yìí ó sì ń bọ́ sínú ẹ̀rọ alára ẹlòmíì tó tún ṣe ń rí wa lónìí kókókó àwọn ilé nìkan máa ṣòkú àwọn ilé nìkan máa bọ́ ìtàwà ń sọ táà tó ń fẹ̀rí ṣàlàyé tàyànnà rẹ̀ ẹlòmíì tí ẹ̀mí rẹ̀ ti le ó tún ṣe ń rí ní ohun tó le lọ́dọ̀ tó ń bí káṣà sọ pé gbogbo ẹ̀ ló dá <laughs> torí ìdí èyí kò tó mú fatiwa wá kò tó ṣàlàyé masala ẹ̀sìn farabalẹ̀ kò yanjú ẹ̀ dáadáa mọ́sàn tó máa tún jẹ́ ìsìrúmọ́ àwọn èèyàn lójú àmì ọlọ́run bá àwọn ilẹ̀mí tẹ́sí dínà masájì ní ẹfún ìtìkáf ẹnàdà lọ́rọ̀ bá sọ̀jù lónìí kọlọ̀ọ̀bá kó jọ kó gbà ní ìbádà fún wa o ẹjẹ́ láǹfààní ìtìkáfì láti fi súnmọ́ ọlọ́run ọba dáadáa ká lo àǹfààní ìtìkáfì láti fi súnmọ́ ọlọ́run dáadáa ká fi béèrè fún àlékún fún àlékún ìgbésí ayé rọrùn fún wa àti fórílẹ̀-èdè wa ká fi béèrè fún fọkànbalẹ̀ káàdẹ̀ tó fi béèrè fún ohun tó ní ṣe pẹ̀lú ìfọkànbalẹ̀ lágbàáyé tó tún bá wá láǹfààní àti jẹ́ ìfọkànbalẹ̀ náà fórílẹ̀-èdè tí wá ń bèèrè náà ká fi bẹ ọlọ́run lọ́pọ̀lọpọ̀ fáwọn tí wọ́n ń darí wa kọ́lọ̀mbà wa darí wọn láti lè ṣe dáadáa kọ́lọ̀mbà wa darí ẹ̀mí wọn láti lè ṣe ohun tó tà àti tó yẹ àwọn àǹfààní àtìkáà ìkóraró sínú ilé ọlọ́run ká láǹfààní náà láti tún fi bí ọlọ́run ní pàtàkì jùlọ lórí àwọn ọmọ wa owó ń tàn rí rárá wọn tí ò ti wà láwùdájá kó síwájú ọlọ́run kó bá wa tún wọ́n ṣe lórí àwọn ọkọ wa gbogbo ìṣẹ̀mí táwọn ọkọ wa ń lò tí ó dùn bọ́ wa nínú ká bí kọlọmọ jàárẹ̀ wàhálà ká máa rogun tírpẹ́ ń tàn pé ní fìtínà tàfi gbọ́dọ̀ kún fà dúà lọ́pọ̀lọpọ̀ ká máa dádúró lójú kan ọni pé ń tàn pé ní fìtínà yìí tó bá ṣẹlẹ̀ kí n máa mọ lórí àwọn tí wọ́n bá fọwọ́ fà nìkan torí ẹ̀ ohun tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ nísìnyí lára àwọn tí wọ́n ẹni tí ìrà náà máa ń sàn lọ́lọ́n sọ pé tẹ́kù fìtìnà. ọ̀tọ̀kù fìtìnà tẹ́lá tó sí ìbáná lẹ́bí náà bọ̀là mú omi kò mọ̀ kọ́ sọ. ọlọ́run bá ní ìpáyà àjálù fìtìnà ìdààmúdàgbò kan tẹ́lọ́ fọ́ fà ìdẹ́gbẹ́ tó bá ti dé tán kò ní pọ́n lórí àwọn tí wọ́n pa. ìbànú lẹ́bí iná bọ́lá mọ́ mi kò mọ́ kọ́ sàn. ìyẹn ló fà tó fi jẹ́ pé nígbà tó bá fẹ́ ṣàdúrà náà ká má jẹ́ ká àdúrà yẹn mọ́ lórí tiwa nìkan tí fọkànbalẹ̀ bá dé fẹ́ mi tó bá dé fẹ́ yẹn tí nǹkan rọrùn fún wa taari lè gbé taari oúnjẹ jẹ ta ní nǹkan ọgùn káwa máa rò pé sínú ìlú ibi tá a wà tàṣínrà àwọn kan yìí ṣe ní rọrùn tí ò bá sí fọkànbalẹ̀ nínú ìlú náà a ṣe wá fẹ́ gbádùn tó ní kálukú náà bá wá ní ẹlẹ́yàlà gbọ́yé Islam fi kọ́ wa pé a fi gbọ́dọ̀ bùkátà sí káṣàdúà kájákàdúà wa ẹkú rọ kíríká gbogbo bí ti ẹkú rọ kíríká kọ́lọ̀n kó jọ kó wa afáni bíbá ní ní wa kágbà pé àwọn tí wọ́n fẹ́ wà yìí àmọ́ ànà àwọn fi gba kọ́ntàtì àwọn èèyàn kọ́dà ilé mìíràn náà wá sí ẹ̀tìkáf ó wá mọ̀ mọ̀ bá gba kọ́ntàtì àwọn èèyàn ní after ẹ̀tìkáf ẹ̀kọ́ ìrúpá kan create WhatsApp group akọ̀bẹ̀rẹ̀ sí mẹ́sẹ̀jì àwọn èèyàn bẹ̀rẹ̀ sí fọpọ́ sí ti ah, àwọn èèyàn bàjẹ́ pẹ̀lú àwọn àṣà pálapàla ẹ pàdé ìpàdé tẹ̀sìn wọ́n wá fẹ́ tẹ̀kà sí mẹ́sẹ̀jì àwọn èèyàn ṣe pọ̀pọ̀lọpọ̀ bòmí tó lọ tó ti lọ ṣe àwọn èèyàn kúkú mọ́rọ̀ èèyàn tó jẹ́ ọkọ̀ gbà ẹ́ náà ní tú ẹnìkan ọwá débẹ̀ wà lọ bẹ̀rẹ̀ sí fífìlú àǹfààní ọ̀rọ̀ táyé àǹfààní àwọn nǹkan táyé so káwà tàà jẹ́ ìmá káwà náà lo àǹfààní yìí torípa náà sàrẹsàrẹ jẹ́ káwà ikú àwà lólórí ọlọ́run adẹ̀ bèèrè lọ́wọ́ wa àwọn èèyàn tọ́wà ṣe ẹ̀tẹ̀káàfù lọ́dà fún àbá wọn ká ọjọ́ tí wọ́n fi wá ẹ jẹ́ ká páyọ̀ ọlọ́wọ́ bá pẹ̀lú wọn ká make sure wípé a ṣeun tí ó jẹ́ sí pé ńgbà tí wọ́n bá máa fi parí ẹ̀tẹ̀káàfù ìmọ̀ ni wọ́n ti lékún sí i

فكل بناء قد بنيت خراب إذا لم يكن لله فعلك خالصا

ráyè máa ṣe bó ṣe wù ẹ́ ní tó tó rẹ̀ náà àbí tó àti ráyè tó connect bá wọn tó gba kọ́ńtàtì wọn. sálẹ̀mì kún líláyè fi ìlú kàkọ́ lè sọ́yọ́. ṣé ọwọ́ rẹ̀ ọba ti má tí ọba ti lálàáfíà tí ọba ti gbádùn. fakulubina kọ́díbà ní ìta kọ̀rọ̀ bọ̀. ọjọ́ tó gba ẹ̀sùn lọ ṣe láwọn àyè yẹn gbogbo tó lọ ṣe níjọsìn bẹ́ẹ̀ ìkọ̀lọ́ Muhammad ṣẹ̀rá nínú àníyàn tó fi lọ nípìnlẹ̀ yóò jẹ́ kó nílá ìṣẹ́ dáadáa. yóò fi náà nǹkan dìbànà ìta àkọ̀rọ̀ bọ́. a máa wá túmọ̀ sí pé ẹyẹ rẹ fẹnu kọ́lé ó tún fẹnu tù ó fún ara rẹ ṣe wàhálà ó tún fẹnu ara rẹ ó tún fi bàá jẹ́ torí ẹ̀ tún àníyàn wá ṣe. anábìsọ̀lọ́lá wa sálẹ̀ mọ̀ pé nínú tó sọ fún àwọn sàhábà ń jẹ́ náà ni pé ẹn tó torí tọ́lọ́hun wá sí Makka wá sí Madina láti Makka ẹni náà gbalára kó wá nítorí tọ́lọ́hun ẹni tó náà dẹ̀ wá nítorí afẹ́ ayé ọ̀nà àmà gbalára tó nítorí ẹ̀ náà wá kílà níyàn ẹ̀ pẹ̀lú bí tó ń lọ gbẹ̀ntọ́lọ́hun wá kẹ́ gbẹ̀ntọ́lọ́hun fún lówó gbẹ̀ntọ́lọ́hun fún lọ́lá ẹgbìyànjú kẹ ní list àwọn mọ̀sájìdì kan lọ́wọ́ lásìkò antikaf ní sẹ́ṣà ẹ̀tún fọ́ra ara yín súnra yín mọ́ oríire ilé ìtẹ́ ní lè jẹ tán pẹ̀lú pé nírò àkókò yìí ètò fi ń dá ọjọ́ ní pé kárí pé àwọn èèyàn ṣẹ́rí àwọn kankan wà máa ń sábà ṣẹlẹ̀ láwọn lẹ́lárúwáwá àti láwọn ìlú tí wọ́n ti mọ̀ túnmọ̀ tí wọ́n ṣe dáadáa wọ́n jẹ́ káwa náà túbọ̀ mọ̀ dáadáa ń bí káwọn ọlọ́làwà náà mọ̀ dáadáa kí gbogbo àfẹ́ẹ̀sìn náà mọ̀ dáadáa ẹ̀rí pé àwọn ilé yẹn kódà wọ́n máa fi oúnjẹ lé àwọn èèyàn káàkiri wọ́n máa fi ẹ̀bùn lé àwọn èèyàn káàkiri kì í ṣe àwọn èèyàn náà máa tọrọ irú àsìkò yìí títọrọ pọ̀ nítorí pé àwọn tó wà lọ́wọ́ wọn wọn give out wọn bá tókítókí báyìí ni wọ́n ń fílẹ̀ táwọn èèyàn dẹ̀ pọ̀ rẹpẹtẹ lẹ̀ tí wọ́n bùkátà ṣé kàbùlọ́ wà sí àfi nọ́mbà alẹ̀ káwọn èèyàn pè fún béèrè kí ni wọ́n pè fún request ti pọ̀ ju béèrè lọ ẹ̀nídìí kan báyìí àfi bú àwọn ẹni tí wọ́n ṣe àkúndárúkọ àdẹ̀dárúkọ nọ́mbà tó pè ṣùgbọ́n mọ̀ pé líle yẹn ti pọ̀ artip yẹn ṣiṣẹ́ kùn ta kíní yóò dẹ̀ jáde lọ́dọ̀ àwọn kan tó darogún sí kò jáde tó bá jáde sí gbogbo àyè tó yẹ kó jáde sí anígbà pé pẹ̀lú àna ọlọ́run ìdẹ̀kùn yẹn náà wà nílùú. sọ̀yà fún Má gbàgbé o. Sàyà fúnà lè máa lò ó. Ó wá tánjọ́ kan àbí kẹ́ni tó lówó tán. Wal ihsanu yabqa. Dáadáa tó wá fowó yẹn ṣe nìkan ló kù tó máa ṣẹ́kù lẹ́yìn. Wal ihsanu yabqa. Ibi tá a bọ̀rọ̀ ara wa dé lónìí, ó yẹ kó ti jẹ́ pé àǹtíkáàfù ṣíṣe láwọn mọ̀sájìdì wa kí gbogbo ẹ ti bọ́fẹ̀ dé pátápátá. sọ̀yọ̀ fúnna lè máa lò wọ́n lè ṣe sáànù ẹ̀bẹ̀ kọ́. kátìrá àwọn ẹni rí kan tí wọ́n ti máa máa gbé láwọn mọ̀sájìdò káàkiri táwọn èèyàn gan tó wá ṣe é ti kàfùgò ní mọ ibi tó wò yẹn ti ń wá. sọ̀yọ̀ fúnna lè lè máa lò. kódà tó bá tán ogun pàápàá náà agbára wọn nífẹ̀ẹ́ káàkan yẹn gbogbo kọ́. يبقى أنا كذب فتنقدم لنفسك خير ذكر فتنقدم لنفسك خير ذكر bóyá ká fún àwọn ọlọ́lá yẹn náà nìkan nínú àwọn aya alukur'an tọ́lọ̀ fi ṣe ní lójú kòkòrò níná kẹ́ẹ̀lì fi móríire sẹ́ni tó ná tó ṣe bákan náà ká fún yín náà ní hadithu kan kẹ́ẹ̀ gbọ́ nínú ọ̀rọ̀

torí pé kó tó ṣẹlẹ̀ sí ẹ báyìí àwọn kan ti ṣàdúrà lọ lẹ́yìn rẹpẹtẹ báwọlọ́njọ́má yẹ kí lágbájá mọ́ṣì ọlọ́njọ́má jọ rẹ padà sí aburú ọlọ́njọ́má fara ní ọlọ́njọ́má yẹ kí nǹkan tán lọ́wọ́ ẹ̀ kọ́dà káwọn èèyàn kan gbọ́ pé ó rẹ̀ ẹ́ lásán àwọn kan ní sùnmọ́ torí pé ó rẹ̀ ẹ́ àdúrà náà

sọ́nà ọlọ́run gan pàpá lè fúnyàn níye tó donate yìí lólélé yìí ní ìsìtòrítọ́ ọlọ́run adẹ̀mọ́ tó wọ́ọ̀tì oníkàlùkún mọ ara rẹ̀ náà gbọ́n tọ́lọ̀ wọn sọ ń pàwọn ẹni rí. màfàlú lẹ́bí na yóò fi kùnà mú wà láhùn fi sẹ́bì nílá. ọlọ́ ní àkàwé àwọn tí wọ́n náà tí wọ́n ní sójú ọ̀nà tọ́lọ tí wọ́n fi ń ṣe dáadáa. ramafali bí kóró ẹwà bí kóró rẹ̀ àǹbàtà jí ẹlẹ́ta àkìbọ́ náà lẹ̀ sọ́bà àǹsànà bí láà tó wá hù jáde tó wá gbé ṣírí méje nínú kíní àwá àrísí tó kúnnú gí ẹ̀ ńgbà tó hù síta bí kú lè tún búlẹ̀ tí mẹ́ àtún hábà ọlọ́run sídì bí 100 rí mọ́lẹ̀ wọ́n wá wo hundred times seven seven hundred rewards. wọ́n lọ́wọ́ yóò bọ̀rin fún liman yasha. ẹ̀rù tó ń bẹ̀ẹ́ pé tí mo bá náwó ibẹ̀ ṣe ń ṣe wà sí ìyàwó ilé tán kó lè tán tó bá dára ló fi ń ṣe. lọ́wọ́ yóò bọ̀rin fún liman yasha. kápítà kọ́lá ní kó ná dànù síta kó fi ṣe tọ́lọ́hun àwọn profit yẹn ni ìwọ náà mọ tó wà nílẹ̀ ọmọ capital ó dẹ̀ mọ profit tó wọlé lóṣù yìí inú àwọn profit yẹn láti kó máa tọ́ bọ̀ kó ṣe bẹ́ẹ̀ ṣe ń jẹ tẹ́ ń mú nínú ìwà sí àwọn ìyàwó àtàwọn ẹni tọ́nà bá tẹ̀ tún ní kó lawọ́ sí àwọn àtàwọn ọmọ bẹ́ẹ̀ ṣe ń jẹ oríṣiríṣi ẹ̀mú oríṣiríṣi nínú ilé nínú profit yẹn náà láti kó yọ kó jẹ́ kó dé ta jẹ́ kó tó náà mọ̀ yá rẹ̀ mùsùlùmí wọ́n retí ẹ láwọn sájìdù kan wọ́n rí sí ẹ láwọn àdúgbò kan àwọn èèyàn dúró díẹ̀ pé ẹrù wà ń dẹ̀ Jẹ̀mútù lè mọ́rí òun láti látẹ̀mútù, Màhásínú ó tẹ̀dúrú ti wá ládàárí. Màhásínú ó tẹ̀dúrú ti wá ládàárí. Òyìn látàwọn olú mi láti ilẹ̀ lọ́rọ́ látàwọn olú mi láti kùwétì kankan, a máa fi nǹkan ránṣẹ́ sí wa lórílẹ̀-èdè ibi tí gbà kìí ṣolò yìí. Jẹ̀mútù lè mọ́rí òun. Èyí tẹ́ ní lọ́tẹ̀ náà ló jẹ́ kọ́ máa wà níwò bẹ́ẹ̀ láàkín láàdàmú. a máa fọ́ mọ́sálásí sílù títí wa a máa gbẹ́ bọ́ọ̀wọ̀ a máa gbẹ́ kànga a máa fún ọmọ òrukàn lówó opó

tẹ̀dúrú ti wàhálà dáhẹ́rin. àwọn dáadáa tẹ ṣe ń bàtẹ wà láì ní kù àwọn owó tẹ ná ìmọ̀tẹ lò dáadáa àti gbogbo ń tẹ ṣe eléyìí táwọn èèyàn tẹ kú tán táyé ń ròyìn pé ah ńgbà tó dé wà láyé ah ayé bá ń ṣe àwọn èèyàn ti bẹ̀rẹ̀ sí rántí chief mq abiola pé àwọn ah, bàbá olóòtú fowó ṣàánú àkàlà ah, abiola wà láyé báyìí ní ìsinmi àwọn mashallah àwọn ah, ọlọ́run tó bí o àgbẹ́gbàtà ẹ̀ náà wà ní kòbí tẹ́ wà tẹ́ ń ṣe pọ́nṣanpọ̀nṣan tẹ́ ń lò mọ̀ nílòkulò ọ̀pá àyàn tí rántí irú sí kádàn pé àbàbá àwọn máa ń sòdodo ọ̀rọ̀ dára máa ń tẹnu bẹ́ẹ̀ náà nígbà tí màá ti ọ̀bá sí mọ́ kankan lẹ́yìn kí náà fẹ́ sọ lẹ́yìn tiẹ̀ bí nàá ti máa tẹ̀síwájú lọ́la insha وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا Al-Yamin commercial wà ní Abẹ́òkúta ilé ẹja tó lálàáfíà tó gbádùn tó yanjú wọ́n ń fọ́ní àwọn ẹja bá fẹ́ ra ẹja bíi sandin fòté panla àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bákan náà ó tún wà ní ẹ̀yìn ọjà sábó ní Ṣàgámù fún ìbéèrè tàbí ṣíṣe olùgbọ̀wọ́ irú ètò báyìí àti mímọ̀ àwọn ọmọ yín wá sí ilé kí wọ́n wá fún ẹ̀kọ́ Al-Qur'an àti àgbóyẹ̀sìn tó yanjú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn dọ̀kítọ̀rọ̀ wa wọn náà ní o oh eight o oh thirty five seventy five fourteen sixty six facebook page wa ní Da'watul Haqq Lẹ́mẹ̀ Abẹ́òkúta.